mo jẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún àfọlọ́wọn ọba Allah subhanahu wa ta'ala nìkan mo dẹ̀ jẹ́rìí pa nàbí sallallahu alayhi wa sallam ẹ̀rọ ọlọ́wọ́n ọba òjìṣẹ́ ọlọ́wọ́n ọba ni ìṣẹ́ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n eléyìí tí ò ní já láíláí eléyìí tí ò ní tán kó máa bá nàbí sallallahu alayhi wa sallam kó bá wọn aráàlú àtàwọn sàhábà kọ́lọ́ mọ́yọ ìmì àtẹ̀yìn náà dẹ̀ nínú kẹ́ náà ọlọ́run kò fi kárí wa àtàwọn ọmọ ìyá wa tí ó máa wá lẹ́yìn wa lórí ìlànà yìí títí ọjọ́ gbẹ̀dà kẹyàmà. eléyìí tí a ń sàlàyé lọ òun náà ni al-imanu bil-yawmil ìnígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn eléyìí tó yẹ sí pé orígun kan eléyìí jẹ́ nínú àwọn orígun gbàgbọ́ wa orígun ẹlẹ́ẹ̀karùn-ún ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ìpínlẹ̀ ìgbàgbọ́ tàbí jẹ́ mùsùlùmí eléyìí tó yẹ sí pé ẹni tí ìgbàgbọ́ yìí tó bá gbòdodo nínú àdìsọ́kàn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ṣoríire nìyẹn ẹni tí ò bá nírú gbàgbọ́ yìí tí ò bá nígbàgbọ́ tí ọjọ́ kẹyìn irú ẹni bẹ́ẹ̀ ti wà nú àwọn rí ọlọ́run bá kí ó sọ wá kúrò bẹ́ẹ̀. náà à ń sọ̀rọ̀ nípa orígun ẹlẹ́ kókó ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ìnígbàgbọ́ sójú gbẹdàgbẹ̀yàmà tí nínú àwọn ìgbàgbọ́ tá gbọ́dọ̀ ní sọ́jọ́ kẹyìn kókó ẹlẹ́ẹ̀kejì òun náà ni àti ìmánu bí ṣùtáàbí wàlìjàzà ìnígbàgbọ́ sí ìṣirò wípé wọ́n ti ṣirò wa lọ́jọ́ gbẹ̀dà kìyàmà ìnígbàgbọ́ sí ẹ̀san pé wọ́n san wá lẹ́san wọ́n san wá lẹ́san lórí àwọn ń tá a bá ṣe nílé ayé wọ́n fi san wá lẹ́san lọ́jọ́ gbẹ̀dà kìyàmà tó àwọn ẹ̀rí lórí ẹ̀ òun là ń gbìyànjú láti kó wa táwọn bá gbàgbé a sọ̀rọ̀ nípa bọ́lọ́wọ́n bá lọ́sù fáàrù tààlà ó ṣe ìṣirò àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo lọ́jọ́ gbẹ̀dà kẹyàmà nípọ́lọ́wọ́n bá lọ́sù fáàrù tààlà ó pè wọ́n yóò dẹ̀ dí gàgà wọn yóò dí gàgà kò ní jẹ́ kí àwọn èèyàn tí wọ́n rí wọn nígbà tó náà bá rí káfẹ́fẹ́ sì ṣirò wọn ọlọ́ba ẹgbẹ́ máa sọ fún yín atẹ́kùrù zamba kada wa kada so rántí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ọlọ́run àti gbọ́n wọn á kàáyọ́ wa níbẹ̀ yìí òun rántí gbogbo ẹ̀ ọlọ́run àti kẹlẹ́ dẹ̀ forí jìn yóò nígbà tó ń ṣe nígbà tó wà ń lé ayé ìná ọlọ́run àti kẹlẹ́ mo bọ̀ sírí ẹ̀ ìǹdí káwọn èèyàn mọ̀ pé òun ṣe lọ́wọ́n ba àwọn nǹkan yẹn ìǹdí káwọn èèyàn mọ̀ pé òun ṣe lónìí náà ìná ọlọ́run àti mo yá bí ẹ̀kún àdẹ̀sọ́ ọlọ́run àti kẹlẹ́ tí wọ́n máa ń fi ìsìláàmù hàn ṣùgbọ́n tó yẹ sí pé èfèrí ni wọ́n nínú wọ́n ń gbé kúkúrú pamọ́ wọn nígbàgbọ́ sí ẹ̀sìn islam wọn nígbàgbọ́ sí ìpèpè islam ṣùgbọ́n wọ́n ń ṣe bí ẹni báwọn nígbàgbọ́ sí wọ́n ń ṣàfihàn rẹ̀ nítorí pé wọ́n bára wọn láwùjọ islam àti torí àwọn àǹfààní sábẹ́ jẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ ìpèpè islam àwọn nǹkan tó jẹ́ ìpìnlẹ̀ islam wọn nígbàgbọ́ sí i نعم ọkàn wọn rọ̀ mọ́ لا يؤمنون بالله ọlọ́run ọba la yu'minuna billahi rabban wọn nígbàgbọ́ sọ́lọ́run ọba kọ́lọ́run ọba lọ́ba tí ó dá wa tó ń rè wá tó yẹ ká máa sìn wala yu'minuna bin nabiyyi sallallahu alaihi wasallam rasula wọn rẹ̀ nígbàgbọ́ pa nabi sallallahu alaihi wasallam jíṣẹ́ ọlọ́run ọba ni wala yu'minuna bi anna al-qur'ana kalamullahi munazzalun wọn nígbàgbọ́ pé al-qur'ani ọ̀rọ̀ ọlọ́run tó sọ̀kalẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ìgbàgbọ́ la yu'minuna bil yawmil akhir wa la yu'minuna bil qadar wa la yu'minuna bil malaika wọn nígbàgbọ́ sáwọn malaika wọn nígbàgbọ́ sọ́jọ́ gbéra kìyàmà ọjọ́ kẹyìn wọn nígbàgbọ́ sí kádàrá àwọn yìí bọ́lọ̀ ọba ní kéré ti bá wọn lò nígbà tó wọn bá fẹ́ sì ṣírò wọn àti sàlàyé pé gbangba níṣẹ́jú gbogbo èèyàn lọ́wọ́ ọba àlékẹ́rẹ́ ó sì máa sì ṣírò wọn ọlọ́wọ́ ọba àlékẹ́rẹ́ fi wọ́n sẹ̀sìn lọ́jọ́ náà lọ́wọ́ ọlọ́run má jẹ́ kí àwa nípìn nínú ẹ̀. وصح عن النبي صلى الله عليه وسلم أن من هم بحسنة فأعملها وفتر له ولا لا فيها látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé ẹni tó bá gbèrò kóhun fẹ́ ṣe dáadáa kan manhamma bi hasanatin fa'amilaha ẹni tó bá gbèrò kóhun fẹ́ ṣe dáadáa ó wá lẹ́yìn tó gbèrò rẹ̀ lẹ́yìn tó pẹ̀lú kóhùn fẹ́ ṣe ó padà ṣiṣẹ́ yẹn katabaha Allahu indahu ashru hasanatin ila ila adha'afin kathira ọlọ́run ọba àlejò lọ́kọ́ yọ kàkọ́ọ́lẹ̀ nǹkan yẹn sọ́dọ̀ rẹ̀ wípé ẹni yóò lè ládàá mẹ́wàá lórí tó ṣe yìí ọba àlejò lọ́kọ́ ọlọ́run bá rí tó dẹ̀bi tẹ̀sán lọ́jọ́ gbèrè alkiyama àǹfààní kíkọ́ lẹ́yìn yẹn torípọ́ ọlọ́run bá rí kẹ́lọ́ padà gbé àwọn àkọọ́lẹ̀ yẹn wá lọ́jọ́ gbèrè alkiyama yóò dẹ̀bi san wá lẹ́san ọlọ́run bá rí kẹ́lọ́ kọ́ wípé ẹni yìí ṣe onílàdá mẹ́wàá ilà sábẹ̀ ní ilà sábẹ̀ ní àti òbí ẹ̀fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá rí kẹ́lọ́ wọ́n máa kọ́ bẹ́ẹ̀ tí tí ní seven hundred seven hundred ládá èyẹ́ lè ní seven hundred ládá lórí iṣẹ́ rẹ̀ kan ìlà àgbàáfin kẹ̀bí ọ̀rọ̀ kódà èyẹ́ tó lè ní jù bẹ́ẹ̀ lọ àìmọye ìpele àdìpele ládá lè yẹn nìlé lórí iṣẹ́ ọkàn a lè jọ ṣiṣẹ́ bákan náà bá a fẹ́ ṣe ìyọ̀rọ̀ júmọ́ yìí bá a ń gbọ́ kótóbà yìí àjọ bákan náà ni àjọ ń gbọ́ náà ni ìyọ̀rọ̀ tá a fẹ́ kí náà àádìjọ kópa ń bẹ náà ni ọlọ́run tí ọlọ́kọ́ yọ̀ǹda fún wa kó jẹ́ àjọ kí àdìjọ kì náà ní ṣùgbọ́n bákan náà kọ́ láti ní ládá torí pé ẹ̀mí wá dúró lórí ìrun yẹn jura wa lọ a ti tẹ́ ìrun yẹn dáadáa a ti dáadáa jura wa lọ a jẹ́ ni ọlọ́run jura wa lọ iṣẹ́ wa ọlọ́run bá àlékẹ́ lọ́wọ́ máa tẹ́wọ́ gbà á jura wa lọ bẹ́ẹ̀ yẹn bá ti súnmọ́ ọlọ́run tó bẹ́ẹ̀ yẹn bá ti jẹ́ ni ọlọ́run ọba tó bẹ́ẹ̀ yẹn bá ti ní òṣù ìfarabalẹ̀ ìfọkànsí ọ̀run tó bẹ́ẹ̀ ńlá dáhùn ṣe máa ń pọ̀ tó bẹ́ẹ̀ ni gbogbo àwọn iṣẹ́ tó kù náà ẹni tó bá ṣe dáadáa ẹyọ kan ọlọ́run bá lè pé lọ́kọ́tọ́ yóò kọ́ lẹ̀ wípé ẹ̀san mẹ́wàá ń bẹ fún ọlọ́run bá lè pé wọ́n kọ́ ẹlòmí ẹ̀san ogún ẹlòmí ẹ̀san ọgbọ̀n ẹlòmí ẹ̀san ọgọ́rùn-ún ìlà sábẹ̀ ìní àti ìpín ìpín kí tí ó pé ní 700 ìlà àbáhàfin kẹfìrọ̀ yóò tún kọjá bẹ́ẹ̀ ẹlòmí ò tún lé jù bẹ́ẹ̀ lọ ajúra wa lọ́lọ́dọ̀ ọlọ́run bá ti jàǹkadì kọ́ kìí ṣe tẹnu kìí ṣe títí pé ká máa ranjú wọn wọn wọn ni ẹ fi ń jura yẹn lọ kìí ṣe ranjú ibi ìsúnmọ́ lọ́wọ́ bá lọ́sùn fún àwọn àtàlá ni ìgbàgbọ́ ni ìdótọ́ lọ́wọ́ bá ni ìdótẹ̀sìn ọlọ́wọ́ bá ni kò ń ṣe halẹ̀ ojújojú lọ gbogbo yóò kọ́ ojú rẹ̀ ojújú ẹni kankan lọ ojú burúkú ni wọ́n ti gbé káàkiri pàápàá tó bá yójú rẹ̀ ni ò ní ìdí kọ́ máa halẹ̀ máa wá nítorí pé ọbẹ̀ tí ká máa wá sìn ọ ni ọbẹ̀ sọ rẹ̀ di nǹkan máa lọ́wọ́ fẹ́ sọ rẹ̀ dò tàbí ó nígbà tí ara rẹ̀

anabi núhù ìjẹ́ anabi ọlọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni rẹ̀ anabi anabi ọlọ́wọ́ rẹ̀ rẹ̀ ọjẹ́ ọjẹ́ ara tiẹ̀ ní tó mọ́wù rẹ̀ pè wá sọ́dọ̀ ara rẹ̀ ṣe wá àti fáwọn èèyàn sọ àwọn èèyàn papọ̀ mọ́ ọba connect àwọn èèyàn mọ́ ọlọ́run mọ́ connect àwọn èèyàn mára rẹ̀ gbogbo àwọn ọgbọ́n náà rẹ̀ ọgbọ́n táwọn ẹ̀rẹ̀ máa gbé bùkátà àwọn báwọn nítorí tí wọ́n fẹ́ lára wọn náà ni tí bá yìí àfáwò ní ìdíká mọ́ ẹ̀jẹ̀ wá àwálé mọ̀ ìpìlẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá lọ́sùn fáwọn ìta rẹ̀ وأن من هم بسيئة فعملها Ànábì jẹ́ kó yé wa nínú hadithi pé ẹni tó bá nípinnu tó bá gbèrò kó ń fẹ́ sàbúrú kan wá wípé ẹ̀ṣẹ̀ kan péré náà ni ó ní ẹ̀rí dáadáa ọlọ́run àdíkẹ́ lọ́kọ́ ní mẹ́wàá ọlọ́run àdíkẹ́ tó wá bí yẹn bá ti súnmọ́ lọ́run ṣùgbọ́n aburú bí yẹn bá ta ẹyọ kan ẹ̀ṣẹ̀ kan náà ọlọ́run àdíkẹ́ lọ́kọ́ ẹ̀rí pọ́lọ́run tí wọ́n ké ọ̀rọ̀ ọlọ́run ọba tó yé wọn tí wọ́n ké ọ̀rọ̀ ànábì sallallahu tó yé wọn ẹnu wọn lórí wípé ó wípé ìṣirò yóò ṣẹlẹ̀ lọ́jọ́ gbéra kẹyàmà ó ti rinlẹ̀ wípé ẹ̀san yóò ṣẹlẹ̀ lọ́jọ́ gbéra lórí àwọn ti ṣirò wa ọlọ́run ti ẹ alájí kan wá ní àbá kan wá ní ìní ọgbà nítorí ẹnu mùsùlùmí òkò ayọ̀ ayọ̀ wọn jáde kó ní islam ní bọ́ọ̀ bá ti gba ẹnu mùsùlùmí kò wọ ní ìsínú wọn ò sí ní islam ní torí eléyìí ìyá parí ẹ pé ẹ wọ́n lẹ́nu mùsùlùmí kò ẹnu tèmi òkò ìní ọgbà wọn ní kàtí ẹ yé ṣe mùsùlùmí mánu ò sí lára wọn ọ̀rọ̀ tí ó yẹ pé ẹnu ti kò lé lórí ni ìwọ náà gbọ́dọ̀ sí kí ni ọ gbọ́dọ̀ bá nítorí pé rí wà fún nínú alukur'an ẹ̀rí wà fún nínú sunna àwọn àfa mùsùlùmí tí wọ́n kí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó yé tí wọ́n kí ọ̀rọ̀ àmẹ́bí tó yé wọ́n sì panu pọ̀ lé lórí ẹni tí ò bá ti gbà irú ẹni bẹ́ẹ̀ yóò jáde kúrò ìsìlámù kò ní dúró ìsìlámù bí ilé táwa sọ pé ẹ arínú àwọn mùsùlùmí tó lóun ọgbà nítorí ẹnu àwọn mùsùlùmí òkú ìrọ̀rùn náà wàhúwa mọ́kútàzọ̀ hikmati eléyìí báyìí ka sọ pé yìí ti rò ń sọ ń bẹ òun ni ọ làákà yìí mu mọ́kútàzọ̀ hikmati òun ló ṣe dédé làákà yìí fa inna Allaha ta'ala anzala al-kutub torí ta bá ní ká wù dáadáa ọlọ́run bá àdékẹ́lá sọ tíra kalẹ̀ àwọn tíra sọlọ́run bá àdékẹ́lá sọ kalẹ̀

والعمل بما يجب العمل به منه nínú àwọn nǹkan tó ti mú wá yẹn eléyìí tó bá jọ ọ̀ràn yẹn ká ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run ti rán ẹ̀lú wa ká fi jaba ọlọ́run bá yẹn jagun àwọn tako iṣẹ́ ọlọ́run tó tako sí àwọn tí wọ́n ta kòkò gbẹ́tọ̀ ọlọ́run bá tí wọ́n ta kòkò fi àwọn ànábì ọlọ́run bá ọlọ́run bá àdíjẹ́lá ó ṣe rọrùn ẹ̀yẹ̀ léwa lórí pẹ̀lú àwọn ẹ̀rí inú Al-Qur'an àti pé ẹ bá rú àwọn ẹ̀yẹ jagun gbágbára bá bẹ̀lú ẹ̀yin mùsùlùmí wa ahalla dima'ahum ọlọ́run bá àdíjẹ́lá sí ẹ̀jẹ̀ wọn ọlọ́run sí lẹ́tọ̀ ọlọ́run wá ọlọ́wọ́ bá lékẹ́ láti àwọn ìyàwó wọn lẹ́tọ̀ọ́ kakó wọn lẹ́rú wà amúhálàhù bẹ́ẹ̀ làwọn dúkìá wọn owó wọn ọlọ́wọ́ bá lékẹ́ láti lẹ́tọ̀ọ́ kakó wọn nígbàtà bá wọn jagun fàlábíyàmíyàkùn kìtàbù wàlájàzà ohun tó bá jẹ́ pé kò ní máa sí ìṣirò kò sì ní máa sẹ́sàn ni làkánà hádà mìíràn lórí tàǹgbà wẹ̀ nígbà tá àrùn kan pé wọ́n san wá lẹ́sẹ̀ lórí ẹ̀ tẹ́ bá wà kíkẹ́ torí à níyàtọ̀tọ̀ síra wa àtẹ́ntó kí àtẹ́ntí òkì kò sí san kò sí sírò kò kò ní kí wá ní kí ni kí ló bá làákà ìmúnu gbogbo wàhálà yìí a tún jí lóru a tún bá wẹ̀ lọ́gbọ̀n wẹ́ bá yìí oríṣiríṣi àwọn wàhálà níbi ìsẹ̀sẹ̀ fọ́lọ́wọ́ bá lọ́sùn fánà tààlà ìjẹ̀mí ara wa lógún báwọn kí ní kí ní pọ́ṣe gbópa tó à ń ṣe tí ìbá ti pẹ́sàn ń bẹ tí ìbá ti pẹ́ sìrò ń bẹ àwọn kí ní yí ọba ti ní ìtumọ̀ yọra àrùn ní ò bá jẹ́ asán lásán ni ò bá jẹ́ alẹ́bí yọlọ́zàwọ̀ rọ́bùl hakimu ẹ̀bù èlé tó ẹkọ́ lọ́wọ́ bá àdíkẹ́lá mọ́kù ń bẹ́ nìyẹn ọlọ́wọ́ àdíkẹ́lá mọ́kù ń bi pé kọ́lọ́wọ́ àdíkẹ́lá wá dágbà àwọn kí níwọ̀nyí kọ́lọ́bà lè kíláṣe gbọ́ àwọn kìíní yìí kó sí lófin láì ní wúlò láì sàǹfààní láì ọlọ́run bá lè kíláṣe mọ́ kúrò mẹ́. wọ́kọ̀ aṣọ́rọ̀ Allahu ta'ala ya zalika bi qawli ọlọ́run bá lè kíláṣe tọ́ka sí àwọn nǹkan tá a ṣàlàyé yìí pẹ̀lú gbólóhùn rẹ̀ ọlọ́run bá ní falanalladhina ursila ilayhim ọlọ́run

a fi pa ìtàn fún wọn a sọ gbogbo tí wọ́n ṣe ń lé ayé a sọ fún wọn pẹ̀lú mọ́ ọlọ́run ọba tó wà lórí ẹ̀ pé àwọn ọlọ́run ọba àlékẹ́lá nímọ̀ sí báwọn àwọn òjíṣẹ́ ọlọ́run ọba jẹ́sẹ́ fún yín a nímọ̀ sí wípé ń ṣe báyìí ẹ̀ ń ṣe ibi àwọn ọlọ́wọ́ bá àlékẹ́lọ́ pamọ́ àpamọ́ sí gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe ẹ̀ àárí báyìí ó kẹ́ àtiwá ọlọ́ọ̀bà lọ́sùn fún àtàrà òkè ń ṣe ọba tó pamọ́ ọba tó hàn lọ́lọ́run tó yẹ pé gbogbo ń tẹ́jà ń ṣe pátá lọ́lọ́run ọba ń rí wà máa kó nà ọ ibi abẹ́lọ́ọ̀bà lọ́sùn fún àtàrà yóò bá rí kàfínà allahumma salli ala muhammad wa ala muhammad kama sallaita ala ibrahim wa ala ibrahim laka hamidun majid اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد الحمد لله وكفى وصلاة وسلاما على رسوله النبي المصطفى وعلى آله وأصحابه الذين اصطفى وعلينا وسائر إخواننا المسلمين الذين اصطفى ọlọ́run bá kí ó sàmì ìkọ̀kan wa ọlọ́run bá kí ó lékún ìkẹ́ rẹ̀ lórí wa anábi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ẹ̀sà ọlọ́run àríkẹ́lá kọ́lọ́wà sàlékún kẹrẹ̀ fún anábi sallallahu alaihi wasallam ó tàtàrà pàǹtọrọ ìkẹfà anábi náà ọlọ́run jẹ́ kí ìkẹ́ tiwa náà ọlọ́run yóò pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ìbádọ́lọ́ ìkẹ́lẹ̀ kẹta nínú àwọn nǹkan tí ìgbàgbọ́ sí ọjọ́ gbé dàrọ̀ kẹ́yà máa kó sínú láti parí kó tó máa wà lónìí al-imanu bil jannati wan nar ká nígbàgbọ́ nínú ìgbàgbọ́ tá ní sọ́jọ́ kẹyìn òun ni ká nígbàgbọ́ pé àlìjẹ́nà ń bẹ ká sì nígbàgbọ́ pé iná ń bẹ al-imanu bil jannati wan nar ọ̀rọ̀ àyàn ní lórí gbogbo mùsùlùmí wa annahuma al-ma'alul abadi wa annahuma al-ma'alul abadi a gbọ́dọ̀ gbà wípé aljanna àti iná ó ní bùsẹ́rí padà sí àwọn ẹ̀dá tí wọ́n ti máa gbénú ẹ̀ lẹ́yìn aljanna àti iná kò sí tẹ̀mí mímọ̀ ìtẹ̀mí gbére nìyẹn gbére kò sí ikú máa kò sí ìsẹ̀mí mi mọ́ ẹ tàbá tó táyé wá kèfèrí ní máa ń sọ báyìí tí bàbá tó táyé wá yíwá tó yàn tí wọ́n mọ́ bó ti yàn alákọ̀ọ́kọ́ jẹ́ ní ààrẹ tó wọ́n bó ti yàn ọ́n mẹ́mẹ́gbà tó yàn tó bá tó gbẹ́ta bá tó wá tó wá ká èdè tí mo yàn yí ọ̀dá ọba táyé wá ń tó wá tó yàn kí lé tó fi sí eléyìí yàn tó yàn tó fi wàláhì kò sí nǹkan pè ní ìtàn ayé wa torí pé ìgbàgbọ́ pé ká tún ayé wa àbí tí mùsùlùmí máa ní èméjì pé bàbá tó máa ń wa bàbá tó máa ń wa mùsùlùmí ètò ìméjì lórí ọ̀rọ̀ ó gbọ́dọ̀ sí ó gbọ́dọ̀ ní bá ní tún náà ìgbàgbọ́ pé yóò tún ọlọ́run fi nínú ọlọ́run bó fi pèpè ìgbàgbọ́ pé yóò tún mo fi ń sí rí ara àwọn ìròrí tá a gbà lọ́dọ̀ àwọn kèfèrí torípa ń bá wọn tẹ̀mí láwùjọ irú ẹ̀ lílé báyìí mùsùlùmí náà wá ń sọ̀rọ̀ àwọn gbóló yìí tí bá ń dì ẹ jẹ́ ká jìnà sí gbogbo àwọn nǹkan yẹn kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ àbí àkúdà àkúdà ẹ̀yẹn tẹ́ bá ti kú yọ́ lọ dà sí ìlú kan kò sí nǹkan tí ń jẹ́ kúdà ìsìláàmù takò ń gbàgbọ́ yẹn mọ́ mẹ́ta pápá tọ́mọ̀ kìyàmẹ́tò anábìlẹ̀ ẹni tó bá ti lè kú bá alkìyàmẹ́ rẹ bẹ́ẹ̀ musulmi n'i ga àwọn kuda ayá sí ya jẹ́bẹ̀ sí kàtún jẹ́bẹ̀ ní gbàgbọ́ mùsùlùmí ẹni tó bá tọba n'i rí ní yọ́wà di ẹ̀sìn wọ́n wà ẹni rẹ̀nu tó bá kú tó bá lọ dà yọ́wà dẹ́sìn jẹ wọ́n máa jàjá ìwòrú nǹkan yẹn ìbò ìbò láti rí irú àwọn nǹkan tẹ́ ń máa fi ọpọlọ wa ti rí yẹn níbo láti rí bẹ́ẹ̀ because ọ gbọ́dọ̀ fún mi ní nǹkan kan ibi tí màá ti rí àbí kọkànlélẹ̀ kí n kó àwọn mùsùlùmí níbi tá ń darí padà sí mo jẹ́ pé ẹnìkan yọ́kànlélẹ̀ jẹun yóò tẹ́ kiri yọmọ á kan àdìgbà débi pẹ́ nìkan kan mọ́ gbèrò nìkan wá ó sì mọ́ ní kàmọ́ ìgbà bẹ́ẹ̀ àní bèèrè bolo ti rí mo ti gbé wá ó kè tẹ́mìnà bá ro tèmínà tẹ́mìnà bá gbé wá ń kọ́ lọ́wọ́ mọ́dé kí mi rorò kúrò lé kátọ́ kí mi náà gbé tèmínà mo gbé wá ṣé kí n gbé mú wọn náà kó gbà bẹ́ẹ̀ ó ẹnìkan ò lè sọ fún wa wípé bó ti rí nǹkan ti rí rí àti tó bá fún wa lẹ́rìí lórí ẹ̀ náà gbogbo ẹ̀dá فالجنة دار النعيم التي أعدها الله تعالى للمؤمنين المتقين الجنة أولي لي إكاء أولي لي إكبادون إليه صلى الله عليه وسلم ọlọ́wọ́ bá lè jẹ́lá dáa àwọn tí ọlọ́wọ́ bá lè jẹ́lá lè dáa fún tí wọ́n gbé bẹ́ àwọn olùgbàgbọ́ òdodo ni al-mu'minun al-muttaqun àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ bá ní الذين آمنوا بما أوجب الله عليهم الإيمان به الذين آمنوا بما أوجب الله عليهم الإيمان به àwọn tí wọ́n nígbàgbọ́ sí nǹkan tó lọ́wọ́ àti kíláà sí lọ́wọ́ àyàn kan nígbàgbọ́ sí وقاموا بطاعة الله ورسوله àwọn tí wọ́n ń ṣe ìtẹ̀lé tọ́lọ́wọ́ba àwọn tó ń tẹ̀lé ọlọ́wọ́ba àtòjíṣẹ́ rẹ̀ àwọn ní ó gbénú àlùjánnà mukhlisina lillah àwọn tí wọ́n sàpọ̀ mọ́ ẹ̀sìn wọn àti àníyàn wọn fọ́lọ̀wọ̀n bá nìkan àwọn tí ọlọ́wọ̀n bá nìkan láń sọ fún àìkún ó gbèlú lè ẹ̀yẹ ẹlọ́wọ́ àtọ́lọ́wọ̀n bá nìkan bá ń jú àwọn tí ó gbèlú àjẹ́nà gbogbo àwọn tí ìrò yìí táwọn tí ń bá ń bẹ lára wọn àwọn ẹlọ́wọ̀n bá nìkan min anwa'in na'imi oríṣiríṣi àwọn ìran ìran oríṣiríṣi àwọn ọ̀ràn ìgbádùn ní bẹ́ẹ̀ wà máa la àínún ọ̀rọ̀ àn in tó ju òrírí lọ́nà ọba àdìkẹ́lá dájú rẹ̀ gbogbo tí ń bẹ nínú ọba jẹ́nà ojú kan òrírí báyìí gbogbo àwọn nǹkan tó mọ́ sọ pé ẹnà àwọn nǹkan tí wọ́n ní bẹ̀rẹ̀ àlùjẹ́nà tá ní irú àwọn ẹlú ẹ̀nà ń bẹ láyé àkókò ló fi jọra wọn tàbá lọ́gẹ̀dẹ̀ ń ọ̀gẹ̀dẹ̀ ti ń bẹ láyé wọ́n kàn jọra wọn níbi orúkọ ni àríwú ọ̀gẹ̀dẹ̀ ń rí kìí ṣe irú ọ̀gẹ̀dẹ̀ táyé tán bá ní oyin bẹnu àjẹ́nà ọ yàtọ̀ sóyin tayé wọ́n ka ara wọn bí ó kọ ní gbogbo tí ń bẹnu àjẹ́nà pátá ẹ̀wọ́n ní bùsùn bẹ́ńbẹ́ ẹ̀wọ́n ní bẹ́ẹ̀dì gbogbo tán ní bẹ́ńbẹ́ pátá kò sí kankan tó ju ẹ̀dá kankan rí nínú àwọn tí ń bẹnu àjẹ́nà sẹ́mi àti ọ̀gbọ́rú ẹ̀rí ọ̀gbọ́rú ẹ̀rí ẹ̀wọ́n lè ń à ń gbọ́rò yẹn rẹ̀ ní wà láàkọ́tọ̀rọ̀ àlàkọ́lbì bá ṣàrí in tí ò kò rúwúyẹ́ lẹ́mì ẹ̀dá kankan rí ní lọ́wà ń bẹ̀ pé ẹ̀mù kékeré àtúrú mo jẹ̀ wá ń rò pé irú gbádùn báyìí kò irú gbádùn ẹ̀dá kankan ò yìí má jìnà rí ẹ̀dá torí ọlọ́run ọba ẹ̀yìn náà orí gbádùn yẹn ti tún torí ọlọ́run ẹ orí gbádùn yẹn ìgbádùn tó abẹ́rẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kò sí wa lọ́mọ àjẹ́nà gbogbo àwọn ìkẹ́ àjẹ́nà ọlọ́mọ ṣe lè wọ̀ fún wa àwọn àgbádùn àjẹ́nà ọlọ́mọ ṣe lè wọ̀ fún wa èyí tó ga jù nínú ọgbà àjẹ́nà ọlọ́run ti ṣe gbogbo wa àwọn tẹ́bìyàn máa ń ṣe ní olùwọnú ẹ̀ ọlọ́run ti rọrùn fún wa اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء السنه برحمتك رحمة الراحمين قوموا إلى صلاتكم يرحمكم الرحمن